ó ti mọ lọ́yà ìtìpẹ́ bí ọ̀rọ̀ spending ṣe pé spending náà ni òun ti mọ lọ́yà òun ti pẹ́ àṣàná náà ti mọ lọ́yà ìtìpẹ́ ẹ mọ̀ ní Venus motel tán bá ti kó wọn gbà yẹn <laughs> ok tàbí nǹkan ti jù sí mi ń bọ̀ ẹ ní sùúrù. wọ́n ń ṣe kínní yìí ah, mi ní kí ló ń ṣe kí ni yìí náà. even after the show and at a point it got escalated you understand. I mean, Ayobami Sadiq uh, spending testified to the fact that <laughs> truly there was an ongoing argument between the wife uh, and Mubad, even when they are going back home. It got to a point that it almost gets out of hand. Lawyer, yeah. But according to Darusha today, uh, I believe he cancelled all that yeah. by saying they only had issues when they got home because Prime Boy was fighting Mubad, and that is why Mubad and Wumi was having yeah. issues. And what are we to pick as the main point? Is it what Darusha just said today or what has been told before? I think Darusha said yes, clearer. You understand? And he stated that, you know, wife and husband can fight at any time. This is a common thing. And he stated it clearer than the earlier people that have said uh, people that come to give evidence. That the, there no people there. And he stated that. told. Jẹ́ ti ẹ ti lójú ẹ ẹ jẹ́ kí n analyze ojú ẹ ọwọ́ òbẹ́ mi ọwọ́ ẹ̀kọ́ lè mi fẹ́ gbọ́ because kí ni lọ́ọ̀yà kí ni lọ́ọ̀yà ṣànà fẹ́ wá sọ tẹ́lẹ̀ imú ẹ dàbí tàtàṣe ẹ jẹ́ fi bímọ ẹ ṣe rí wọn ẹ mà wọ́n tàtàṣe tó máa ń tà ní tírí fún ọ. àmọ́ bí ṣé tiktok ò ní mú fídíò wálẹ̀ lọ ẹ wò ó bí mú ẹ ṣe rí nì ó wá lókè báyìí wá fẹ́ lọ. ṣẹ́rí bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn ibi tẹnu ẹ̀ ń dé nì ẹ̀ ṣàkíyèsí máa pílẹ̀ fún yín sí bó ṣe ń sọ̀rọ̀ yẹn ṣóyè yín mi ti analyze <laughs> ẹ lé ẹ lọ́sìsì ẹnu yìí máa play fún yín bó ṣe sọ̀rọ̀ yẹn ẹnu ẹ fàdé. ẹ wo suit ẹ ẹ ti mọ àwọn suit tó máa tà ní ẹ ti mọ lẹ́kọ̀ọ́ ibì kan lẹ́kọ̀ọ́ báyìí mandilas ẹ ti mọ àwọn suit mandilas wọ́n máa ń jẹ sójú títì báyìí wọ́n tó àwọn bàtà yẹn wọ́n ṣe pé tá wo bàtẹ́ ẹ ti mọ ẹ ti mọ̀ àwọn mandilas ẹ bá mi confam ẹ mọ̀ ní last. wọ́n máa gbé rail wọ́n máa gbé ibi tí wọ́n lè hang aṣọ sí wọ́n á gbé sí títì yẹn wọ́n á hang <laughs> àwọn sútù cms ṣé pé ó súnmọ́ mandilas ni ó jìnnà sí. tó bá ti tó sútù yẹn báyìí wọ́n wá tẹ́ bàtà yẹn sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́. ẹ wà wọn kó lọ́ọ̀yà sí ẹ náà kí ló ń kọ ṣe ń bà wọn ṣáwọn ṣáwọn lọ́ọ̀yà ti Fálànà pòdùsì ni ní gbogbo ní gbogbo years of Fálànà ni ní ní lawsuit àwọn tó pòdùsì bí sùtù ló wù ọ̀wọ́ bí gbódógbé sùtù wọ́n dàbí gbódógbé tẹ́lọ́lọ́rọ̀ bí sùtù ló wọ̀ wọ́n ni o báwọn ló wọ sùtù. Ọlọ́run <laughs> èmi náà mọ̀ pé mo nice ẹjọ́ náà ṣé òun náà ní <laughs> kóòtù ló wọ̀ kò yẹ suit ẹ má disrespect suit kóòtù ló wọ̀ kóòtù kóòtù kóòtù aṣáná <laughs> ṣẹ́mbà wọ́n náṣáná ṣẹ́mbà No ti wá aṣáná stop flagging ṣé wọ́n nìyẹn aṣáná ó dùn ẹ́ olórí burúkú tó pọmọ ní monday tó ní tuesday ló kú kí ló lè ṣe àṣànà kí ló lè ṣe what àṣànà cannot do does not exist tàṣànà pa ọkọ monday ó pa ọkọ monday ẹ wá sọ pé òun wọ́n sọ Mohbad fi pọ̀ mọ́ wọ́n ló hùn ní tuesday tó bá pé tuesday ló kú lóòótọ́ kí lóyún tí Mohbad ṣe máa di pọ̀ tá a hùn ẹ sọ fún mi wọ́n ní Mohbad wá hùn bí purposely ó mú bí ẹja kote dàwọ́ṣà sífẹ̀ ń bábà ó ní kú rẹ̀ ìyá ẹ̀ ò ní jèrè ẹ̀ ìyọlógì ò ní jèrè ẹ̀ torí ìyọlógì nìyá Mohbad kò ní jèrè ẹ̀ ìwọ sọ pé tẹ́rí blogger bá bu ẹ̀ mo challenge ẹ̀ mo bu ẹ̀ ikú lè rí ẹ̀ṣẹ̀ ìwọ tó ti mọ̀kọ́ tó kóra ẹ̀ sí ìwọ tálákà tó pera ẹ̀ ń dàrọ́ṣà láyé àtijọ́ olówó ló máa ń pè olórí burúkú ìkọ̀kọ́nú yín kò sí kò sí ètò orúkọ ẹ̀ tó nítumọ̀ olórí burúkú ìwọ ní kí ṣẹ́jú ẹ̀ ni àbẹ́jọ́ àwọn olórí burúkú ọlọ́pàá tó ń ṣiṣẹ́ but iṣẹ́ tó refuse láti ṣe yẹn wọ́n á ṣe tabadé high court because àwọn náà mọ̀ pé high court ò ni aye iwo olori buku burúkú akúṣẹ tó pé rẹ̀ ń dàrúṣà ẹ lọ check ẹ olowo ló máa ń pè ń dàrúṣà láyé àtijọ́ ẹ má pè ń dàrúṣà mọ́ akúṣẹ olórí buku tó tó tó ṣàtà tó ṣàtà ríbi tọ́lẹ́tì pàǹtí olórí buku ọmọ òṣì ẹni táyé òyẹ ó pera ìlódindi pa ó pera ìlódindi pa olórí buku ìnagijẹ ló fi ń jẹ pa ó pera ìlódindi pa <clears throat> wọn léyàn kú kó má lè full details of account nǹkan tó pa wọn léyàn ẹ dé police station wọ́n fẹ́ gba fóònù wọ́n mú fóònù kọ sílẹ̀ kí ni iṣẹ́ pa olórí burúkú Mohbad ló pọ́n gbogbo yín lè tó fún yín lórúkọ tó sọ̀kan ní photographer tó sọ̀kan ní pa ẹ̀yin olórí burúkú awáyé má ṣe rere dédé ẹ̀yin táyé yìí ti bàjẹ́ bí gbogbo wọn ṣe rí náà ohun gẹ́gẹ́ kò lè ti Sódómù àti Gòmórà yín jáde because ohun yìí gan ipò tí Mohbad ń wà yẹn ohun gbogbo yín náà tí ò bá wùn yín ni Mohbad ò ní kú sìn kẹ má lè fún ní justice ẹ̀yin aláyé bàjẹ́ I was pé tó bá drag ẹ mo ti ń drag ẹ sìn gbé ìyá ẹ síta mi ní wá fún ìyá ẹ ni máa ya fún ìyá ológì ni máa wá fún mi ní wo ṣe fún ìyá Mohbad mi ní wo ṣe fún Ṣadé ìyá ológì ni máa wá fún straight ìwọ kéré náà ayé náà dàwéṣà mi ní wá fún ẹ ìyá ìyá ìyá ológì ni máa wá fún mo kú ní fọ́tò wọn wọ́n tó ní tìjú ẹni tó ń wò láwòsùnkú tó ń wò rẹ̀ láwòrẹ́rùn onítọ́ bá drag ẹ ayé yín ò ní dáa ṣojú àwọn tó ń dragi lọ ni àbólórí burúkú ni ẹni bàbá Mohbad táwa ti ń dragi láti jọ nǹkan ìgbà tí Mohbad kú ìwọ ṣe bọ́tà kó wá sọ pé kó wá sọ gbogbo nǹkan tó ń sọ yìí wọ́n dragi bàbá yẹn for di two weeks kò sórúkọ tó pé bàbá yẹn wọ́n pè lólè wọ́n pè oríṣiríṣi olórí burúkú ẹ̀ yamayama very ugly bastard àwọn olè tó kó bọ́ǹdì lọ àwọn olórí burúkú àwọn àwọn bí wọn àwọn bí àṣàlà náà ni ẹ lọ wo dáadáa àwọn bí àṣàlà ni. táwọn máa sọ́ọ̀sì náà wá ní òun náà òun náà níyàwó ẹ̀yin olórí burúkú játijàti èèyàn máa toko wá balẹ̀ jẹ́ ọlọ́run dàjà gbégbó bá dìlọ́wọ́ sókè láàrin yín ẹ̀tún mo balẹ̀ ẹ̀ pa tí ó bá ṣe pé ẹ má gbọ́ o ẹ rí pé out of jealousy and envy lolórí burúkú dàróṣàì ṣe yẹ yín ẹ mọ̀ pé out of envy and jealousy ló fi jẹ́ kó pa Mohbad ẹbí wípé kí ló dé ṣe pé tó bá máa sọ̀rọ̀ ẹ gbọ́ òun lòun kọ́kọ́ lówó nu fámìlì òun lòun kọ́kọ́ lówó nu fámílì òun lò kí ló ṣé yẹn la ṣé yẹn ló pa Mohbad ni ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ṣé yẹn ló pa Mohbad kí ló fa pé èmi ni mo kọ́kọ́ lówó nu fámílì tí ò bá ṣe pé ìjà lára gan ló fi pa Mohbad abẹ́ẹ̀gẹ́ ẹ̀sẹ̀ ni èyí àdúrà náà kẹ̀rẹ́ bàtà sí Mohbad bọ́ sílẹ̀ yẹn fẹ́ wọ̀ ó fẹ́ wọ̀ láti máa dúró àṣànà kó dẹ̀ lè gbórú orin Mohbad kó lè gbé yẹn ga ṣe ti rí pé wọ́n ní mission ṣayípa ni mission èyí dj wọ́n ní ìyàtọ̀ owó lọ́wọ́ Mohbad ń gbà mí yàn ní fún ṣé gbogbo wọn ní mission Mohbad ló nífẹ̀ẹ́ wọn àwọn ò nífẹ̀ẹ́ Mohbad màá wá advice gbogbo èyí tẹ̀ ń wò mí láàárọ̀ yìí ẹni tó nífẹ̀ẹ́ ló mọ̀ má sọ pé lórí burúkú kan nífẹ̀ẹ́ kó wá lọ fa mọ́ra ọ̀tá ló pọ̀ ju enemy lọ sìn má sọ pé èèyàn kan fámìlì ẹ kò lè ṣe gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Mohbad rò bóun ti arise ó kó gbogbo àwọn olórí burúkú mọ́ra kò kúkú wá mú ará kò fi ṣe ẹ wo gbogbo tó kó mọ́ra ń àwọn ló pa wọ́n tún pa tán ẹ jẹ́ kó jèrè ìgbà tó wà láyé àṣàna olórí ó wá gbé ó wá gbé àkúdáyà dání ó gbé ẹ̀sán dání ó gbé pápálòlò dání ẹni àti kékeré yẹ ọmọ ṣe ọmọ ṣe ẹnu èrìgì lárí ó wá gbé yẹn dání ó wá protect yẹn sọ fún mi sọ fún mi tó fẹ́ fún ní protection olórí burúkú ọmọ ṣé dandan la fi ń dúró síbi tí ìfẹ́ ò sí ni o nífẹ̀ẹ́ bọ̀bọ̀ ẹ̀ kí ló fẹ́ gba owó ẹ̀ fún ó lè sọ fún náà a lè dọ̀rẹ́ a lè dọ̀rẹ́ ẹ ti mọ̀ pé kò sókó tó lórí burúkú àṣàlàyé ò lè dó because bí ṣe wà yìí tí n bá láìkí ẹ mo gbọ́dọ̀ tẹ kọ́kọ́ ní feelings fún kí n tó kí ìṣẹ́ lásán ẹ ti mọ̀ pé àṣàlàyé ìwọ̀n parọ́ ló ti ló ti ń nìkan ló lè sùn pẹ̀lú anybody láì ní feelings fun e ki to ki òun ló ṣẹlẹ̀ láàrin òun àti kò ní ayọ́tà of feelings fún Mohbad rárá ó kàn fẹ́ dúró síbẹ̀ láti láti fulfill nǹkan tóun àti Jùmọ̀kẹ́ olórí burúkú tọ́jọ́ papọ̀ tán ní kọ́ ṣe I aṣẹ́wó ni àṣànáwó I aṣẹ́wó ló bá bá gbogbo ayé sùn tí ò ní ní feelings because mo ò lè túmọ̀ ẹ ò lè fọwọ́ kàn mí ó ti ẹ̀ lè mú mi dání kò ṣe báyìí gan o lè ṣe tó bá jọ̀rẹ́ mi but ó ń ṣọ̀rẹ́ mi mo pera any boyfriend tó rẹ̀ mo máa wò pé báwo làwọn mo ń bọ̀ àṣànà ṣéwọ̀ nìyẹn <laughs> ara yín ò gbà mọ́ ilé ò gbà ọ̀nà ò gbà ẹ̀ mi mọ báwọn aṣẹ́wó yẹn ṣe máa ń ṣe o àánú wọn máa ń ṣe mí tàjà tẹ̀wọ́n máa kókó bọ̀ yín dì apẹnu sí yín lẹ́nu akọ ata gbogbo ara yín ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹ̀tẹ́ ní fílíǹsì fún nǹkan tó mú àṣànà tó fi lè dúró nínú ilé Mohbad fún odindi ọdún mẹ́rin tí ò nífẹ̀ẹ́ nìyẹn àṣànà nìkan ló lè ṣe àti ṣẹpẹtẹ́rì àwọn méjì tó lè ṣe nìyẹn àtàwọn tó ń groom àwọn tó groom mo lè bẹ́ẹ̀ tiẹ̀ gan ó fi òbò ó fi dun Mohbad mi rò bí Mohbad róbò yẹn dó tó bá róbò yẹn dó ni kò ní wò ta inú nódùsù ló ṣògùn yẹn sí fún kò ṣe inú òbò ẹ gbàgbé ẹ Mohbad ò róbò yẹn dó tó bá róbò yẹn ni wọ́n sọ fún yín ni tí Mohbad bá dọ́dọ̀ girlfriend ẹ̀ tó wà ń bá mi àmù yẹn ó máa ń ṣàlè jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí òròbìnrin yìí ẹ bó ṣe ń gbé àṣà làṣẹ pè ó tún fòbò dùn ó fowó ẹ̀ dùn ó fi sinmi dùn ó fòbò dùn ó fóúnjẹ jíjẹ dùn tó bá jẹ́ pẹ̀lú ìlò wà ní charges tán máa fún ẹ bó o bọ́nú ẹ̀ ṣó lọ́kì tépù lọ́ máa fi wọ́n fún ẹ because gbogbo gbogbo characteristics of abuse ló fi abuse Mohbad. abẹ́ ẹ̀gbọ́n mi tọmọ twenty six years old ní owó kó má lè dáná kó tó náwó àkọ́kọ́ dẹ̀ bá mi pé mọ́mì ẹ ò tún ní sẹ́ksì orúkọ káṣàlà má kí Mohbad má lè pe momi eo tun ni seksi oruko na ma ní babe at me. ìfẹ́ mi ayọ̀ mi bí kọ́ máa pe nígà nígà tí Mohbad náà bá máa pè é ṣé ikú fẹ́ pàyà ẹni èpè fẹ́ pàyà ẹni. The relationship has been toxic from day one. There was no love. Ẹ jẹ́ kí sọ fún yín lẹ́yìn tẹ́ bá wà pẹ̀lú èèyàn tẹ́ nífẹ̀ẹ́ ẹ máa wo bí kẹ́ pa ni. Ẹ máa ẹ máa ní this kind of hatred fún òun ni Àṣàná ní sí Mohbad tí ò fi jẹ́ nǹkan kan fún olórí burúkú throwback picture yìí náà ni throwback picture ni kò rí nǹkan gidi ohun rere kan kò rí mú jáde ní Sodom àti Gomorrah throwback back picture ni àwa mú ọyàn yẹn aṣọ ọyàn yẹn bíi bíi razor tó wà ní hb pencil gbogbo ọyàn ojú àwa ta síta tó ṣẹ̀ṣẹ̀ yọ lórí igi olórí buku, throwback picture yìí ni olóṣì ó lọ sádókòdó ó lọ sọ́ọ̀ṣù kò sún ẹni àbára ká fowó ẹ̀rà tùpà tó lóun ẹni àjítọ́nà wò ló fọ ọmọ mi tí ìbẹ̀rẹ̀ fún ẹ wo tá ti ibere fun wo about the high court wàá rò bí pé mi gan want tó lè oh, lè escape ẹ want, oh, lè escape ẹ lọ pé gbogbo àwọn tó wà nílé kọ́ máa sọ̀rọ̀ ò lè escape ẹ ẹ olórí burúkú ó fi tó back picture ó fi wọ́n emotional blackmail kiri inú mi dẹ́dùn nǹkan táwọn ọmọ Instagram yẹn ṣe fún àwọn ọmọ tí ò láyọ̀ ọ̀nà olórí burúkú wọ́n bẹ̀rẹ̀ sí celebrate bàbá ni your photo? fọ́tò kíákíá ni àwa máa job throwback picture ibo ni fóònù wà mú fóònù fún wa ká yọ throwback picture tá fẹ́ yọ ń bẹ̀ kí ẹ tó ju throwback picture olórí burúkú kò lógún kò ní ogún kò lógún kankan ó jí owó Mohbad ó dẹ̀ jílẹ̀ dìtọ́ ogún tó ní ni throwback picture ẹ̀dẹ̀ máa gbàgbé Mohbad sọ ó ní sáwọn kan tó fẹ́ máa post nìyẹn tí bá kú ó máa ń sọ fún yín láti justice justice fún Mohbad ti bẹ̀rẹ̀ Mohbad's death was pre-planned wọn kàn Mohbad tó máa carry it out ni. On wá rí opportunity ibi tán lọ yẹn On kọ̀ wá wò pé ẹ jẹ́ ká carry out forgetting that pé Mohbad ò léèyàn ṣùgbọ́n lọ́lọ́run bàbá Mohbad ò léèyàn ó ní gbogbo wa ó dẹ̀ ní ọlọ́run. gbogbo nǹkan tí Mohbad sọ ló ṣẹlẹ̀ àjẹ́ ọmú mi even after 10 minutes màjẹ́ kọ́ mú mi àdúrà lọ́sẹ̀kọ́ even if na 10 minutes. ó ti bá pọ́n fẹ́ mú òun ó dẹ̀ fin ń ó ní even if it is a die minute má jẹ́ kán mú mi. àfìgbà tán mú ò jẹ́ kí lè rí olúwa kó wá sí ìmúṣẹ nínú ayé ẹ̀ ẹ lọ gbọ́n yẹn mà jẹ́ kán mú mi abẹ́ ẹ̀kọ́ ló ṣe kọ́ no be enemy. And I no no no. If only if I die minutes, I then no Google. No. Can you touch me? On God you can title ẹ̀. Kí ni title yẹn? Èèyàn kan ni mo get it first time. Ṣé mo get it. Màá jẹ́ common win words. Plenty enemy. Ẹ Eh ẹ̀hẹ́ mo ti get it? Plenty enemy. No òkè plenty enemy àwọn olè òbó to ní plenty enemy you think say I know they see Mohbad ní gbogbo go gbogbo wíwá tó wá sí London ó ti ń plan life ẹ̀ abẹ́ ẹ̀gbọ́n but gbogbo wíwá tó wá in London ó ti ń plan life ẹ̀ plenty enemy àbí ẹ jẹ́ kí n plenty enemy kí wá kọ words abi. lyrics okay jẹ́ yìí sílẹ̀ kó má lọ kọrin o mo tiẹ̀ sílẹ̀ báyìí. lyrics yẹn mo fẹ́ màá kọ fún yín sìn yìí o ẹni plenty enemies Mohbad. where they follow me. But they come me long walking, Even if na die minutes. Èmi ọmọ ghetto. So gbogbo nǹkan tó sọ tí mo wá ṣépè láti joy. Mo ti da dinu mọ́tò. My grace is na auto automatic. Wọ́n fẹ́ bá mi ya photo èmi ti gbéra o on God ló sọ èmi wá ṣe on on wọ́n lè wọ́n bá tì on God wọ́n mú wọ́n filẹ̀ on God àdìpọ̀njẹ́ ká dúdú ìmọ́lẹ̀ on God ó le on God. nǹkan tó kọ yìí ni wọ́n ṣé tí gbogbo nǹkan tí mo fẹ́ sọ plenty enemy. aṣáná ò ní kúre èwo ni kí title you think say I know they see too many things ìmọ̀lẹ̀ many many oh, oh, oh, kí ni title yẹn rest no you think say I know they see too many things ìmọ̀lẹ̀ oh, oh, kí title yẹn mo fẹ́ kọ yẹn náà fún yín. In Indaboski okay One in wọ́n ní Indaboski ní táìtù that's in Indaboski ní okay ask about me I ṣe okay ẹ má gbọ́ o tó gbogbo yín ẹ kàn ń gbọ́ ẹ mọ ní èmi nìkan mo mọ̀ ẹ mọ wọ́dìsì wọ́dìsì ẹ mọ mo ti ń kọ́ fún yín láti jẹ́ ẹ máa sọ pé mo mọ̀ ọkọ ẹ jẹ́ kí n kọ́ fún yín sìn ẹ jẹ́ ká wò yẹn ṣé léyìí ò ní rí lyrics ni. kò yé mi jàre a máa kọ́ níjọ́ mi ṣùgbọ́n ṣe ti gẹ̀ẹ́tì nǹkan tí mo fẹ́ gẹ̀ẹ́tì ń gbẹ̀yìn màjẹ́ kọ́ mú mi no mo tún ti ṣí plenty enemy even if na die minute màjẹ́ kọ́ mú mi ah. Mohbad rí wòlíì ni Mohbad wòlíì ni ó ti rí gbogbo ẹ̀ but for one reason I don't know why. Hello. Hello. Hello, yeah. Sorry, you're on the show, isn't it? Who is this? Please, Sister Buki, I want to talk to you for a minute. Yeah, I'm on the show. Mo fẹ́ gbé dàrú ṣàṣẹ pé ní ẹ má bínú. Ayé ò ní darí tó kó wá ṣòfò ní. Orí burúkú máa bá ẹ̀ àti ìlú. Ayé yín máa bàjẹ́. Ikú máa pa yín síbi tẹ́ bá wà ní ó dàbọ̀. <laughs> Ọlọ́run, àwọn ọ̀gbá wà lórí íńtánẹ́ẹ̀tì. Ṣé pè lọ́ pè yẹn? Ẹ mú gbogbo ìgúnnu Báìbù kẹfì fún lépè. Ẹ jọ ṣé pè lọ́ pè yẹn? Lójú àti ẹ̀sìn wọn ti ṣé pè o tẹ́wọ́n lè mú wọ́n ṣe pè mí látàárọ̀ lójú àǹtí ìsìn wọn ti ṣe pè àwọn sẹ́ẹ̀tì àwọn lọ́ọ̀yà àṣàlà lélẹ̀ abeg mo fẹ́ gbàdúrà sí pé ni mo fẹ́ gbé mo fẹ́ gbé dàwọ́ ṣàṣepè ni mo rò bí pè ńlá kan pé ìyá jomijòkè fẹ́ bá wa fún lépè o ìyá eléyìn òkè fẹ́ fún lépè abeg ọ̀rọ̀ mẹ́ta yẹn lè pè o dàwọ́ ṣà àjẹun èpè sanra àìmọ̀ ilé àfimú àfimú. a fi mu guinness mi àníkẹ́ wá ìpè ibi tí ilé ìpè wá ṣé pèlè yìí ṣẹ́ báyìí sìn ìgárá ìpè lọ àwọn fáàsì mi ìgò nípa mi ẹjẹ́ á máa my love. kàn wá sọ fún yín pé kẹ́ calm down then regarding mommy rich grace sorry kí n tó calm down for mommy rich grace ẹ máa notice me? even if there's any misunderstanding láàrin wa. But I don't come for people that support justice. Let <laughs> ni yeye lẹ́nà Let kọ́là yẹn call o fẹ́ ṣépè ṣe àwọn ṣíp èpè èpè yẹn ló common jù láyé tẹ́ bá wá give me five five examples of common èpè èpè tá à ń tí ì ṣe ni à ń sọ̀rọ̀ èpè Bible èpè ègún gidi kẹ lọ gbé gbogbo àwọn ògbóǹtarìgì Èkìtì wọn wá fún dàwéṣà nípè ẹ ń ṣe kò ní dá fún dàwéṣà àti ẹ ti i am sorry, an soro epe bible epe egun gidi be lo gbe gbogbo awon ogbontarigi ekiti náà ibi English wọn lẹ ti máa mọ̀ ẹ rí tọ́ kọ́kọ́ pé is that Becky? Is that Sister Buki JSA? Ó for neck gbé wọlé. Ó fi fọ̀nẹ́ gbé wọlé. Eh, àwọn náà ló lè mi pé I want tó ń my mo CBN. Ẹ jẹ́ lọ máa wo Yorùbá film. Ẹ wá abẹ́ bó ṣe kó gàrà wọlé. Mo rò bẹ́ẹ̀ tó mi pé iṣẹ́ ni. Èmi náà fún wọn láyè. Tó jẹ́ pé mo gba kọ́ọ̀lù. Profusely èpè la fẹ́. Àfi pé àfi pé ṣípínníṣípínní. Profusely èpè ṣé nǹkan tí mo sọ yìí gbogbo yín ẹjọ́ ọmọbìnrin ni ẹ máa notice got ti ṣe justice pẹ̀lú wa rí tí mo so yii gbogbo yin ejo omobinrin ni e maa notice nnkan kan pelu mi e lo moyan kankan ta jo se justice to ti se justice pelu wa ti mo bu the only people tí máa ń bú nínú justice ni pé wọ́n ń bú bàbá àbí wọ́n ti come for me come for me come for me ẹ̀dá yìí pé tí máa ti fún ọjẹ́ lẹ́ẹ̀kan máa kàn dà wọ́n nù ni ṣé ń mommy rich girls has been there for us nobody's paying her she travels whenever there's corona, she travels down. She doesn't live in Lagos, but she travels down. Ipe yon ten gba títí Èkó kọjá lásán. Gbogbo yín ten drive ten gba títí Èkó Ipe yon to travel out of Lagos. Eje jẹ́ Yeah, she's not in Lagos. I'm telling you that today. She doesn't live in Lagos. Mo dẹ̀ rò bó gbé gbárí pé kán fóun lówó pé fẹ́ fi wọ So kò sí nǹkan ò bá lè ṣe. Nobody told her what is gonna happen. àbí yín she has been there àwọn ló ti ń jókòó ti bàbá Mohbad láti joy so she thought it's the same thing so please ẹ jẹ́ ká máa soft pedal please ẹ jọ̀ọ́ ara wa ni wọ́n ẹ jẹ́ ká wo gbà tó ti ń ṣe then there's nothing wrong in what she did immediately táwọn èèyàn dẹ̀ sọ she did she, you know woman yìí ló ti ń jókòó ti bàbá tipẹ́tipẹ́ nínú nínú nínú justice máa rí wọn pọ̀ ni ìgbà tí TVC interview àwọn ló sọ̀rọ̀ she has been representing us well ẹ má ẹ̀ka lé gbogbo èèyàn kúrò tán àbí kò yé yín ẹ wo pé nù kan ìgbà tá à ṣe cult àwọn olórí burúkú olùlẹ̀ nation ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ó wá se nǹkan tó wá ṣe lánàá yẹn ẹni torí kò jẹ́ kó bàbá Mohbad ebi ò kẹ́ ẹ tiẹ̀ kúkú mọ̀ ó ti ń tí bàbá Mohbad tẹ́lẹ̀ wá sọ pé bí yóò bàbá Mohbad ń obìnrin yẹn ní ọkọ ńlé ó lọ́kọ ó lọ́mọ ẹni tí mo mọ̀ dáadáa ni ẹni tí mo mọ̀ dáadáa ni ok bí ọkọ ẹ ti ń sọ fún pé kó má dá sáwọn ọ̀rọ̀ yìí because àwọn kọ̀ọ̀kan nu wa tá a jọ ń ṣiṣẹ́ yìí ọkọ ọkọ yín máa ti sọ fún pé ah má dá sí mi ìfẹ́ wàhálà o bọ gbogbo yín ṣagídí ẹ dá sí náà kọ́kọ́ ẹ wá gbọ́ pé wọ́n ń dún àgẹ̀ wọ́n ló ń dún bàbá báwo lẹ ṣe fẹ́ fi o ẹjọ́ mo bẹ̀yìn ni ẹjọ́ má jẹ́ ká bẹ́ẹ̀ ẹ tó ṣe anything ẹ jẹ́ ká wò pé ẹni ẹ lọ́wọ́ àwọn tí mo máa ń bú justice yìí bí àwọn tó ń bú bàbá àbáwọn tó wá fún mi ó dẹ̀ máa ń pẹ́ kí tó lọ fún wọn ṣé ń gbọ́ ẹjọ́ mo bẹ gbogbo yín ni ẹjọ́ kò dáa tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká sáré máa ká máa bínú a máa bínú ẹ má mi sọ pé ká má bínú ẹ má yẹ ká tètè máa bọ́ta búra wa bẹ́ẹ̀ ẹ lè send voice note sí wọn àbí kò yẹ kò sí bẹ́ẹ̀ ṣe lè bú mọ́mì yẹn tó kò ní da yín lóhùn ẹ jẹ́ ká ẹ má jẹ́ ká di ọ̀tá ara wa ìtorí pa àwa justice ẹ jẹ́ ká ṣera wa lọ́kan if not because of anything just because of baba Mohbad tí gbogbo bá ń ṣe báyìí a ti fẹ́ máa ṣe bí àwọn olórí burúkú olùlẹ̀ nation nìyẹn ìfẹ́ tó ní sí bàbá ni abiyamọ dẹni mo mọ̀ pé kálẹ̀mí náà wà lẹ́kọ̀ọ́ wọn àtẹ̀ ní bàbá Mohbad ti dó èmi wọn náà ń dóra wa ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ ẹjọ́ mo bẹ̀yìn ni ẹjọ́ ẹ jẹ́ ká tiẹ̀ wọ́jọ́ kan pé ìgbà tí ò séyàn kankan bẹ̀ ìyá yìí ló máa lọ mo sọ fún yín kò gbéko ìyá ò dẹ̀ drive màmá yìí ò dẹ̀ drive ẹ jẹ́ ká wọ ẹyọ kan yẹn èèyàn ń risk life ẹ̀ lójoojúmọ́ láì ṣọmọ ẹ̀ láì ṣe family ẹ̀ ẹ wo lórí burúkú àṣànà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ gan àṣànà àtàwọn ọ̀rẹ́ Mohbad gan tó ń gbélé kó tó ń ní escort tó ń drive wọn ò lọ síbẹ̀ yẹn ìtorí pọ̀ fẹ́ justice ìyá ìyá abiyamọ ni bí gbogbo yín tẹ̀ ń wò mí náà ṣe dábìamọ ẹjọ́ mo bẹ̀ yín ni tó bá ṣẹ̀yìn ẹ send message sí wọn ẹ lè send voice note sí wọn kẹ bú wọn dáadáa i'm sure she will reply you and tell you ẹ wà náà ṣe mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mo láti send voice note pé mommy, i don't know what you are doing o àwọn èèyàn ń bínú o please whatever tẹ ti ṣe níbi court yẹn o tẹ fi pé ó ń bí àwọn èèyàn nú mo ní mọ́mì ẹ ṣàtúnṣe o i don't want them to drag you honestly to god mo mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn èèyàn kàn send message mi pé wọ́n ń bú wọn wọ́n ń bú wọn pé kí n sáré pè wọn o èmi ò but mo send voice note ṣe pé mi náà lè bọ́ta kí sáré máa follow àwọn tó ń bú wọn yẹn kémi náà bú but no ẹni to bá ní mo block òun ẹ lọ send inbox mi kí n wo orúkọ tí mo fi block yín ṣó yẹ yín but kàkà kí n ṣe mo send voice note sí wọn ah mọ́mì kí ló ṣẹlẹ̀ o so I kùtùkùtù yìí mi ti gbọ́ mẹ́sẹ̀jì wọn gan mo yìí rí mẹ́sẹ̀jì wọn bí but ẹnìkan ti pè mí lánàá ó ti sọ nǹkan tó ẹjọ́ kò ń ṣẹjọ́ wọn ṣó ti yẹyìn ṣẹmẹ pé ẹ wò páwọn ló sì máa ń jókòó ti bàbá tẹ́lẹ̀ látijọ́ yìí ṣó ti yẹyìn ẹjọ́ nǹkan kan tẹ́nibọ́dì bá ṣe ẹ jẹ́ ká kàn appreciate wọn àbí kò yẹyìn mo ń sọ fún yín lẹ́nu bí a gbogbo yóò mọ̀ she she doesn't live in Lagos as a matter of fact ṣó yẹyìn ibi tán lọ lánàá yẹn kán lè tètè bá eight o'clock àbí kò yé yín kọ́ lè tètè bá eight o'clock wọ́n sanwó ibi tó sùn sí àbí kò yé yín wọ́n sanwó ibi tó sùn sí ṣé bàbá fún wọn lówó ni ṣé àdáwó fún wọn ni àdáwó fún wọn ẹ jẹ́ ká gbogbo yìí náà tí mo dẹ̀ ń rí gbogbo yìí náà lẹ ṣe many of the plus àwọn kan inbox mi pé ìjẹ̀bú làwọn ti ń lọ àwọn kan inbox mi pé ìbàdàn làwọn ti ń lọ ẹ jẹ́ ká celebrate ara wa ẹ jọ mi fẹ́ yẹ kó jẹ́ after justice ṣebí ẹlẹ́mìí níjẹta tí mo ní gbogbo àwọn tí n bá ṣẹ̀kan má bínú ẹlòmíì jẹ̀bi mi bọ́n mo kàn fẹ́ jẹ́ ká ká ti bára wa jà ṣe mọ̀ kó tó dìgbà tá a máa wá wá justice hàn àwọn to pa ọmọ gan wọn bára wọn jà irọ́ yìí pa wọ́n pọ̀ àwọn tó pa ọmọ àwọn tó pa to tọmọ kúnú lé wọn àwọn tó ti jẹ ata ọmọ tó ti jẹ epo ọmọ wọn ò bára wọn jà because irọ́ pa wọ́n pọ̀ ṣọyẹ yín ṣẹ̀mí bẹ́ẹ̀ lògùn ọ̀rẹ́ o àlejò bàbá yìí náà ká má bẹ̀rẹ̀ káwá jà ká má jà bọ̀ ká má jà gara wa káwọn olórí burúkú olùlẹ̀ nation kó máa gbé yẹn kó máa ṣe mọ̀ kó máa celebrate yẹn kò dáa kò yẹ yín ṣẹtiri àwọn míì sùn kòròdú èmi mọ̀ sẹ́ àwọn èèyàn sanwó tó ń gba hòtẹ́ẹ̀lì sí kòròdú ẹ wo màmá yẹn náà eight o'clock ló ti wà pẹ̀lú Yọ̀mí Fábíyì kò lè má travel bọ̀ outside Lagos kò ní bá time yẹn ẹ jọ mo bẹ̀ yín ẹ jọ ẹ gbà ẹ dìbò rẹ ẹ ẹjọ ẹjọ ẹjọ ọmọ àlè ló máa rínú tí ò ní bí ọmọ àlè dẹ ló máa rínú tí ò ní tọ́nà ẹ ẹjọ ọmọbìnrin níṣẹ́ gbọ́ ẹjọ ẹ ká ṣera wa lọ́kàn we love everybody we love everybody ìfẹ́ tẹ́lí sí bàbá lẹ ṣe é ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe wọ́n sanwó fún wa ẹ wo ìyá wà tí mo ti lọ bí ìsìn tí má lọ ṣiṣẹ́ ni mọ́mọ́yé tí má gba fún over four hours tí mo ti wà ń bí bọ́tà wo gbogbo yẹn Abikoyin, I love you so much, everybody. God bless you. If we see anything about our first or our social, but, but calm down, ẹ Wahab is doing a wonderful job. Sherry Biton Lola no ye. Wahab ò lè máa court. You gonna da wishan pa. No. Wọ́n fẹ́ kó shoot ara Listen, lẹ́sẹ̀ ni. So I'm worry. En ton lo kaduro wọn yẹn fún. Kò wá ní mọṣẹ́. Ẹ dẹ̀ má gbàgbé for you to be a son in Nigeria, it takes a very big job. And lọ́wọ́ gbogbo iṣẹ́ tí màá yìí ti is wonderful I jẹ́ ká calm down we will get justice ọlọ́run ṣe wọ́n pé God's ways are not our ways his ways are not our ways ènìyàn ń wojú ọbọ lóhun wọkàn ọlọ́run on. mọjọ́ tó máa fi people wọn ṣẹ̀sín ọlọ́run ti mọjọ́ tó máa jẹ́ kí justice yẹn wáyé àwa ni ká wá ní sùúrù ká dẹ̀ nígbàgbọ́ ká fi mọ́ wa ṣọ̀kan àbí kò yẹ yín we will get there tí lọ́yàwó bá ṣe nǹkan tí òun wá náà àbí kò yé we will still get there but if we, son, mama, challenge máa challenge dàwó ṣàbẹ̀yẹn lánàá mo ti bèrè possible because can I cut court ló ti ṣe yẹn objection my lord objection overruled objection my lord You better not máa ṣe gbogbo fact finding ní court tower ṣó ti yẹ yín so ẹ jọ̀ọ́ calm down ṣe gbọ́ we will get there kò sí nǹkan tí àṣàlá lè mọ̀ ṣe kó lọ kó gbogbo blanket aye, yìí kó fi bo àṣírí wọn ó máa tú gbẹ̀yìn ni èmi tí mo sọ pé a máa a máa débẹ̀ mi wá ń parọ́ fún yín mi wá fún yín ní fake hope mo sọ fún yín pé a máa débẹ̀ ìdájọ́ yẹn a máa gbà á àbí kò yẹ yín ẹ kò jẹ́ ká ní ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ jẹ́ ká ṣera wa lọ́kàn tẹ́ bá ṣera wa bí ṣe wà yín ti bá sọ̀rọ̀ tó bí anybody nù sí you can inbox me kí n gbé fóònù púpọ̀ ẹ má bínú because mi ò kí ń lo earpiece so tẹ́ bá pè mí máa gbé fóònù yẹn sétí ni so ẹ lè má ti kíyàn gbé fóònù sétí ẹlòmíì ìdẹ̀bọ̀wọ̀ kékeré sọ á sọ̀rọ̀ ten minutes á sọ̀rọ̀ twenty minutes kan tí mo ṣe rí lè gbé fóònù yẹn sí máa ní kéèyàn send voice note ẹ má bínú ṣe gbọ́ ẹjọ́ ẹ má jẹ́ ká bóra wa mọ́ ṣe pé goal kan ni gbogbo wa lépa which is justice for Mohbad ìyẹn ni kó jẹ́ ultimatum wa ìyẹn ni kó jẹ́ focus wa ẹgbẹ́ gbà táà tí kò pé wọlé lẹ́ẹ̀kan tó ní ẹ̀gbọ́n mi sọ ni mo sọ mo I don't want to talk about that mo I want to focus on what in táwọn olórí burúkú tó wá sí I sọ ìyẹn ni mo fẹ́ analyse anything tẹ́ tí ò sí bẹ́ẹ̀ bá sọ mi fẹ́ analyse it because one I don't want to be dragged again I don't want anybody to call me as pé Bukky Jesse I didn't say that no See what I'm saying? So just let's work towards getting justice. So saying, ìyá Mohbad ṣe anything kò kàn wá mọ́. Ìyẹn ò dẹ̀ sọ pé kí n bọ̀. But gbogbo wọn kọ́ lọ take several seats. go mọ̀ pé tó bá yá, ìdí àṣí, ìgbé àjábọ̀. Ìyá Mohbad wanted justice, but circumstances ti surround But kí la fẹ́ ṣe? Ìyẹn ò distraction for what. So ti focus one, we want justice how we are going to get justice for the poor boy. And we get it. I can assure you. A little dá mi A little Ẹ̀rí tó dá mi lójú ni. Ìtorí ẹ̀ lọ́kàn mi ṣe balẹ̀. Ẹ̀gbọ́n nǹkan tó sọ ni. Egun tó kọ́kọ́ jó ìran ló máa wò gbẹ̀yìn. Ó lulẹ̀ nation àtàṣànà àti gbogbo àwọn sọ̀pọ́tà ẹ̀. Ẹ kọ́ déètì ní sílẹ̀. Ìran ló máa wò gbẹ̀yìn social media yìí. àfi tọ́lọ́run bá sí iṣẹ́ tí ọlọ́pàá ò lè ṣe yẹn ṣèbí táwa bá gbé evidence life evidence wá fún wọn àwa sọ bọ́n ṣe ní ṣe náà. àbíkò yẹn àwa sọ bọ́n ṣe ní ṣe náà. ṣé ibẹ̀ ní kẹ́yìn ti ní sùúrù ẹ má kọjú tàbá kọjú lábẹ́ ẹ̀gbóná ó máa jó wa lẹ́nu. ṣe ti gbọ́ ẹnìkan náà ó lọ láti UK ó lọ sí corona mo mọ̀ pé kò ní kúrò lánàá yẹn o á fi ṣe nǹkan mi tó fẹ́ ṣe so ẹ jẹ́ ká appreciate ara wa kò yé yín God bless you I appreciate you also very much um, mbọ̀. mo fẹ́ pa yín lẹ́yìn kan kí n tó máa lọ mo ń bọ̀ mo fẹ́ jẹ́ <laughs> mo fẹ́ pa yín lẹ́yìn kan kí n tó máa lọ olórí burúkú òsì ọba ẹ wo bó ṣe ń lẹ́nu mo ń bọ̀ ẹ jẹ́ kí sáré pèèyàn kan kó bá mi sẹ́ẹ̀lì fídíò yẹn síbí báyìí mo ti rẹ́rìn rẹ́rìn yóò láàárọ̀ yìí ṣé gbogbo yín rí fídíò yẹn òsì ọba ló ń lẹ́nu ló ń fọ́tọ́ lórí íńtánẹ́ẹ̀tì níjọ́wọ́ mo ń bọ̀ ẹ ti rí fídíò yẹn màá fi wọ̀nyí sis ẹ bá mi sẹ́ẹ̀lì fídíò o òsì ọba yẹn sí bíbà ṣe gbọ́ ṣe rí fídíò yẹn mo láìka àwọn ọmọ Ìkòròdú <laughs> ọlọ́run yẹ wo bàtà ẹ wọn ò bá mú bá ilé lánàá ni olórí burúkú àṣẹnu ló ní ṣáwọn tó to support. àṣàrà náà nìyẹn àwọn tí ò lè dúró in the test of time ẹ mọ gbogbo nǹkan tẹ́mi ti fàyà gbà fún bàbá yẹn ni ẹ mọ gbogbo nǹkan tí mo ti fàyà gbà fún gbogbo àwọn tó ń sọpọ́tì ni ẹ wo lórí burúkú ẹnu ni wèrè ní máa play fún yín sí ẹ fẹ́rẹ̀ rí pa ọlọ kálẹ̀mí làwọn olùlẹ̀ nation ni ó jẹ́ fire fáyà ẹ lánàá ẹ fẹ́rẹ̀ rí pa gbogbo yìí mò ń bọ̀ mò hmm, ń bọ̀ ẹni Okay, I'll put it. I'll put it since I've seen your message. Mumbo. gbogbo yẹn máa wo ẹfẹ́ rẹ́rìn pa olórí burúkú ènìyàn o ó dàbí àwọn àwọn aláwọ̀n ọpọlọ tó máa ń gbéke tó máa ń gbéke káàkiri agége tó máa ń ẹ wa tàwọn ọpọlọ ẹ wọn ọ máa ń wọ sùtánà òdì báyìí ọ máa tò tẹ̀lé wọn ní agége market wọ́n máa gbé ike báyìí ẹ ti wọn àwọn ọpọlọ máa ń lórí títì báyìí nǹkan tó jọ nìyẹn o mo wo gbogbo ẹ̀ sí ẹ̀ o ẹnu wo ni mo ti lérí bírí tí mo múṣẹ ìjọ tọ́lọ́pàá wá gan bó ṣe ń bọ̀ta mo ṣe bẹ̀rẹ̀ ṣò tẹ́lẹ̀ mọ́ pé mo ń ṣọmọ àlè Ondo mi ń ṣọmọ àlè Ìlàjẹ ọmọ àlè jásí jásí lélẹ̀ tani ìyàwó wèrè iná tani wèrè ń jóná <coughs> ẹ bá gbọ́ ẹdú ẹdú. wọ́n ní kí bòkì nìṣó ẹ̀rín ìṣó bẹ́ẹ̀ ẹ pàdé mi lọ́la impossible mo lè débẹ̀ ní tìrìtà tí òru gan títí lè bàbá mi wá gùn mí ẹ lè pàdé mi tiri tàti kí gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn olórí burúkú ni yín ta yín kí lè jẹ́ kí ni impact yín lórí justice ẹ fẹ́ ṣègbè dànù ni a máa débẹ̀ lọ́la. a few moments later. ọwọ́ ta ló wà. ọwọ́ ta ló wà. television náà ẹ wo bó ṣe ń lẹ́nu ó ń fọ́tọ̀ ẹ mọ̀ pé gíníkọ kíníkọ máa dé bẹ́tìrì gbogbo yìí ni máa pa wèrè jẹ́tù bí omi ìdájí ni ó calm down bí omi ìdájí ẹ mọ̀ she ìdájí Oh no, ń rìn ó ń lo sàsàsà fáwọn ọmọ òkòròdú ni ó wà ń bẹ̀yẹ̀ sá. <laughs> wèrè wèrè ń gbọ̀n ẹ wo ẹ jẹ́ tún play fún yín ó dàbí kò yẹ yín dáadáa ẹ wo before and after. àti bàbá olórí burúkú kan. bàbá Mohbad ló ṣépè fún yẹn o. ẹni ìṣó bẹ́ẹ̀ ẹ pàdé mi lọ́la impossible mo lè débẹ̀ ní tírí tàti òru gan títí lè bàbá mi bá gùn mí bẹ́ẹ̀ bá sùn ẹ lè pàdé mi tírí tàti kí gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ olórí burúkú ni ta ni yín kí lè jẹ́ kí ni ń pàtì lórí justice ẹ fẹ́ ṣèbí dànù ni a máa débẹ̀ lọ́la. a few moments later. ọwọ́ ta ló wà ọwọ́ ta ló wà ọwọ́ ta ló wà. dẹ̀ wo ti ń gbọ́ ó ti ń rí fìrí pé àwọn ọmọ Ìkòròdú yìí Ìkòròdú lọ̀gá wà sẹ́ ó ti wò báwọn ọmọ Ìkòròdú yìí ó dàbí àwọn yẹn ti ń fún ní eye contact kan pé wọ ayé ẹ̀ máa bàjẹ́ lẹ́nu òun kọ́ ló làwọn àmì yẹn o ó lọ dún èyí páwọn àmì yẹn wọ́n lùkèwé ni bọ̀ tó mọ̀ pé tó bá fẹ́ nù òun àwọn àmì yẹn máa gbèjà òun so kẹ́fẹ́ lòmí pé òun ló kọ́ àmì lọ́bẹ̀ o ó jẹ́rí àwọn àmì tó wà mẹ́yẹ̀ gan lọ but ìgbà tó wá lọ wọ́n ló ń sáré báyìí ni help help, help, help. ṣé àwọn eléyìí la fẹ́ máa dá ló ṣé àwọn eléyìí la fẹ́ mo sọ wípé agbára gbogbo wọn orí íńtánẹ́ẹ̀tì ló wà agbára gbogbo wọn orí íńtánẹ́ẹ̀tì ló wà èmi tún sọ ọ́ lè níṣẹ́ tá bá gba justice tí ìbá dẹ́kọ̀ọ́ ẹ pè mí lọ́mọ àlè tá bá gba justice tí ìbá dẹ́kọ̀ọ́ ẹni ya mi kọ́ ló bí mi gbogbo nǹkan tí ọba ẹlẹ́kọ̀ọ́ ẹ̀pọ̀ fún ọ̀pá rẹ̀ ṣe kó wá ṣe fún mi èmi ò ní sọ̀rọ̀ kí n kọ́rọ̀ mi jẹ ẹ gbọ́ mi ni ànígbà tó kó ọbẹ̀ yẹn help <laughs> <laughs> help ẹsẹ̀ kọ́ pàkó ẹ̀ ẹ̀kọ́ tá a bá sáré ilé ní intersport tá a máa mú bá tì ń fura wọn. lójú àṣàlá ń sìn àṣàlá máa rò bóun ti falágbára sọ̀rọ̀ ó máa rò bóun ti falágbára sọ̀rọ̀ àròbí àṣàlá rò bóun ti lẹ́ni lẹ́yìn òun fẹ́ pọ̀ bọ̀ wọ́n ní tájá bá lẹ́ni lẹ́yìn àpọ̀ bọ̀ ṣáájà ilé àtajà àtọ̀bọ̀ ló wà papọ̀ ẹ̀mọ̀ gbà tó mú pọ́tébù ẹ̀mọ̀ gbà tó mú pọ́tébù ń jọ sí tọ́mù lọ ó dàbí ìgbà tí ó wò bí ìgbà pọ́tébù wà ń kọ́ọ̀tù. Again to play. When they play it again. Homo. <laughs> Oh, Ẹ̀dẹ́kan. Alẹ́ ìjọ ká tó lọ fún justice lélẹ̀. So ìjọ Sunday ló ń lẹ́nu yìí. Ìjọ justice court Tuesday àbí? Àná the sorry. Ìjọ Tuesday ló ṣe So ẹ can play for me. So ó ń ṣépè fún bàbá. Ó no bàbá tóun bá rí wọn court. gbogbo nǹkan tó sọ ń bẹ̀ nìbọn ọkọ̀ ti sáyé ti bàbá kúrò bọ ẹ gbọ́ pé ìṣépè fún bàbá. àti bàbá olórí burúkú kan àtàwọn olófò kan wọn wá ní kí n bò kí n nìṣó ẹ nìṣó bẹ́ẹ̀ ẹ ní kí lọ́la impossible mo lè débẹ̀ ní tírí tàti òru gan títí lè bàbá mi bá gùn mí tá ẹ bá sùn ẹ lè pàdé mi tírí tàti kí gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn olórí burúkú ni tani yìí kí lè jẹ́ kí ni pàtì yín lọ́kọ́ justice ẹ fẹ́ ṣègbè dànù ni A few moments later. ẹ wọ ọlọ́pàá yẹn look ẹ wo bó ṣe wá sọ̀rọ̀. kòròdú máa sọ̀rọ̀ síbẹ̀ yẹn òun ló lọ sábà sójà wọn ló ti ń ọkọ ìgbà tó débẹ̀ náà wọn ló dúró kò tètè bọ̀. ṣá ó rápá lásẹ̀gbẹ̀ àwọn sójà yẹn ṣó lè jẹ́ pé ó sanwó fáwọn sójà kán máa wò bẹ́ẹ̀ kán máa embarrass ẹ̀ òun ló lọ lẹ̀ mọ́ sójà ẹ̀rí bí sójà yẹn ṣe ṣe ó lùkèwé pé your own, ló wà tó bá tí ìnú ẹ̀ mọ̀ ò ní dá sí ọ̀yàn òun. ẹ nípa mm-hmm. mi gbogbo àní máa kọ́ jókòó ń gbà mí wá ní sáwọn tí wọ́n fẹ́ máa dá lónìí <laughs> eléyìí tí ó lè fèsì àwọn ọkùnrin ẹgbẹ́ ó dẹ̀ ló fẹ́ wá bá gbogbo wa jà ẹ tí rí nǹkan kan ó dùn mí tí bá ti rí fídíò mi tó ti ń sá yẹn kí làwọn sójà yẹn kó o bẹ fún báyìí tẹ bá rí ẹp ẹp <laughs> ẹ̀wọ̀n tá a bá sáré ní skul tó máa ní à ń ṣe tó máa ní wọ́n fẹ́ gba rìlé tó máa ní lọ́mú fún kan lọ́mú fún kan. <laughs> ẹ wò bó olympics ló ti sáré ẹ wò bó ṣe dọdẹ ẹ wò bó ṣe dọdẹ ó dẹ lẹ́nu ẹ má ẹ má ṣe kíní kan ni ó dọ̀ láfẹ́mi àti lójú àwọn wèrè tó ń wò náà wọ́n á máa pàtẹ́wọ́ fún un àti lẹ́ni lẹ́yìn a máa pọ̀bọ ọ́ní tájá bá lẹ́ni lẹ́yìn o máa pọ̀bọ ni téèyàn bá ní lórí burúkú lẹ́yìn àtọwọ́ àtajá ló máa pa. àṣànà ṣáwọn ògbẹ́kẹ̀lé ẹ̀rẹ̀ abájọ náà ó wọ̀ lára ẹ̀ náà ó ní fi fi spíkà ẹ̀wọ̀n mi màá sọ wá àwọn followers tó ní. ẹ tún gbọ́ wọn náà dáwó fún o wọ́n dáwó fún o ṣe ẹni káwọn olùdẹ̀ nation kọ́ lọ gba refund wọ́n dáwó fún o ó lóun máa fi ṣàwọn àwọn àwọn runnings kan tó ń bá débẹ̀. You go explain tire. He's explaining profusely. eh? Ọkùnrin sọ́kùnrin. Àwọn ọmọ yóò ga tó. Gbogbo àwọn ọmọ tó challenge ẹ̀ wọ̀n jù báyìí lọ. Ẹ̀wọ̀n on lo ó On lo sà Oni. wọn. Ó ń lo sà fún wọn. Ó ní ìyà to ìtóyà lóní kò ní dáfẹ́ tó bá nù ẹ̀. Tíyàwó bá tóyà ò ní lè sọ̀rọ̀ wèrè. Ó débi ẹ̀rọ ẹ̀rú bá. He called you, loga. Abolori buku niye. Wan lo siye baje. Toba bi ya eda. Tu le nu kololon di tati. Teje kamad lo. Wene. He was explaining profusely. and, and he ran profusely. And then my lord. My mama she show you love, way. tó lálẹ́ tí mo ṣe lánàá yẹn mo lè sùn mọ́jú ọ̀rọ̀ Mohbad kàn come to my tó báwo lèèyàn ṣe máa kúnú létà àdẹ́nirẹ́ tó máa sọ nǹkú tó pàtẹ́ wá parọ́ oríṣiríṣi so àárọ̀ ẹ̀ mo kàn sáré ní jẹ́ wájú ṣe kíní sódà máa lè fi gbogbo ẹni máa jẹun máa sùn kó tó ṣẹlẹ̀ nìyẹn so ẹ má bínú pé mo tètè jáde ẹ̀yin American viewers followers mi mo fẹ́ tí bá ṣe ṣó yẹn mọ́ títí alẹ́ alẹ́ máa ń join mm, prayer altar kan eleven wọ́n máa ṣetán ní after twelve mo dẹ̀ kí n tètè róhun yẹn sùn màá tún jí seven o'clock màá fẹ́ join um, fire altar ti pastor Jerry so ṣẹtiri ohun yẹn òun lẹ ṣe rí tójú mi rí báyìí alẹ́ tí mo ṣetán lánàá kí n tó jẹun ṣe mọ̀ kí n break and everything ó ń lọ almost eleven bí dẹ̀ ṣe ṣetán mo sáré to join fire altar yẹn àṣetán after twelve then àárọ̀ yìí náà mo dẹ̀ tètè sùn tẹ bá wògbà tí mo ṣe update mo ti òru ni mo ti ń yí lọ ọ̀rọ̀ Mohbad wà lórí mi gan nǹkan tó dẹ̀ affect mi ni pé báwo lèèyàn ṣe máa kú lójú àwọn èèyàn tọ́rọ̀ dẹ̀ lè sọ nǹkan tó pa fún wa so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ẹ má bínú pé mo tètè jáde láàárọ̀ ẹ má bínú i will make it up for you ṣe ti gbọ́ tí n bá rest tá bá rí nǹkan tó yẹ ká tó wá fi rẹ́rìn mo tún ṣe lè bọ́ta but mo kàn fẹ́ máa jẹun láàárọ̀ tí bá ṣe tán sì máa jẹun máa rest so that máa lè sùn mm, at least mo ti sọ nǹkan tó wà nù mí síta <laughs> wèrè He was explaining profusely and running profusely. <laughs> I love you all so very much. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe ara lọ́kàn tá bá rí ẹni tẹ́ bá fi pé ẹni tó sọ̀rọ̀ like ẹ. Ẹ send message. Me tí bá sọ̀rọ̀ I'm not too big to say sorry to anybody and everybody we are we are working together for one goal ṣé So Emma má jẹ́ ká bínú síra wa. Ẹ God bless you. Tẹ́ bá rí ibi profusely ke àtúwà fún wọn ṣe àwọn àgbẹ́kẹ̀lé wọn náà ni olórí burúkú ó gbàṣẹ́ lọ ó gbàṣẹ́ lọ́wọ́ mm, King White ó wò bó lè dáṣẹ́ ó lọ bí King White King White gan tó ń lo tó ń lo àwọn kí ló máa ń pa àwọn kìnnì yẹn òun gan ó jẹ gbọ́ná bọ̀ọ̀yà ó rí pé King White ó ń dọ́gbọ́n sí ó ń bọ̀ tún ṣe ó ń bó sì ṣe because ó mọ̀ pé òun á jẹ baba slap tóun ò bá bí ìwọ wáyé àdàfún yín King White kan tó láwọn OPC lẹ́yìn ó ń bìhèvà rẹ̀ ní ká má wàá sọ̀wọ́ ẹlẹ́nu hùn olóṣì olórí burúkú ó dàbí àwọn tó máa gbégbá lé lọ́wọ́ nínú agége agége market tó máa ní ẹ bá wa ta wọ́n lọ́rẹ ẹ ti mọ̀ wọ́n wọ́n máa wò di sùtánà báyìí sùtánà yẹn á fò wọ́n tẹ́ bá ti rí lùkù wọn náà ẹ ti mọ̀ pọ́n ti ya wèrè bó ṣe rí nìyẹn olórí burúkú agùnmánìyè o tó yàn àwọn ọmọ inú ẹ wọ́n tẹ́tì nẹ wọ́n tẹ́tì o ó wá ṣàlàyé <laughs> wèrè jẹ́ tù bí ìgbà tí Portable wà ní court ẹ já wa I love you all so very much.